بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه يوم تنسي ara nǹkan sùn tí àwọn ọmọdé máa ń ṣe tí à ń sọ̀rọ̀ rẹ̀ yóò ṣe àwọn ọ̀rọ̀ kan ní dandan àkọ́kọ́ nínú rẹ̀ ní ìwẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan níbi sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ tó sọ fún arábìnrin tí àwọn kan dára rẹ̀ ó ní ọ̀dà ìsọ̀lá tá ọ̀dọ̀rọ̀ lẹ́yìn àmì lẹ́tí. كنت تحرقين فيها فعمت لندي وجدت ما تنزحت ثم اغتسلي وصلي لين غني قولي كوز واكنا أصلي من طلعت قريب من سمرة دمتان قوة وين tí balaga tẹ́lẹ̀ tó ń sọmọdé níjọ́ tó bá ti rí nǹkan oṣù báyìí ó ti dàgbà ní. nínú ìjà tó lè ṣe ní dandan òun ni alẹ́ àti ìdádúré ó ti di ohun tó bìnrin máa fi sòǹkà àwọn àlámọ̀rí kan tí wọ́n bá kọ̀ sílẹ̀ nǹkan oṣù yẹn ni ó ṣe lẹ́ẹ̀mẹ́ta kó tó di pé yóò kó làbẹ́ ọ̀rọ̀ rẹ̀ báyà tí tọkọ rẹ̀ tó wá kú ọ̀gá náà ní àtúnkà àwòsàn mọ́ kàbà ọkọ̀ kù ṣùgbọ́n lóyún abẹ́ tó ọkọ̀ kọlẹ̀ wọ́n kà ó dìde oṣù mẹ́ta ẹ̀rí ìyẹn pé ó ṣe nǹkan oṣù mẹ́ta nítorí àbẹ̀ ń pa ìwọ̀n pé gómìnà bá ti ṣe nǹkan oṣù òun làá máa kà á èyí tó bá dẹ́dà sọ yìí pé ẹni tí akọ̀rẹ́ bá kọ̀ rẹ̀ ìwọ̀n tí ó retí òun náà ní balásàdà kúrò nǹkan oṣù mẹ́ta tí ó sì mọ́ra nígbà yìí ní oṣù láǹfààní àti lè ṣe kẹ́lẹ́ àti lọ́pẹ́ lórí kan bẹ iṣẹ́ aṣẹ́wó ní ti tẹ́lẹ̀ wọ́n wá wíṣì láti fẹ́ ẹ̀rí aṣẹ́wó lòbìnrin yẹn tẹ́lẹ̀ ọwọ́ afẹ́ fẹ́ kò lè fẹ́ àfi kárí májẹ̀mú méjì májẹ̀mú àkọ́kọ́ obìnrin yẹn ṣe táwọn bá níbi iṣẹ́ aṣẹ́wó yẹn tó má ṣe mọ́ májẹ̀mú kejì. àti rí wípé ọlẹ rẹ̀ yẹn mọ́ kò sí àtọ̀ alágbọ̀nà nínú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà lẹ́rú tó jóbìnrin tó yẹn tẹ́tẹ̀ wọ́n pin fún yẹn lójú ogun yẹn kó gbọ́dọ̀ súnmọ́ àtàtà ìrì àyíbá tí ó fi ṣe kí wọ́n sùn rẹ̀ kàn àbókùnrin tọ́tọ́ tó wọ́n fẹ́ ọkọ mọ́ fúnra rẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin àtọ̀láàbù ọ̀lẹ́kọ̀lọ̀ àtọ̀láàbù ni ọkọ fìyàwó lẹ nǹkan oṣù mẹ́ta ká àwọn lè yíra aṣọ lẹ́ẹ̀kan pé nǹkan oṣù mẹ́ta ní oṣù ẹ̀rí wọ́n wá dájú pé ìyàwó ló lóun ọ̀kọ̀ọ̀kọ̀ mọ́ òun ló ń pè ní àdúgbò lọ tó láwọn ọ̀dájọ́ kan ní ìṣẹ̀rí à pẹ̀lú pé ó sọ̀dá kí tó gbà ní tóní kò bá jẹ́ wọn mílíọ̀nù kó máa dówó yẹn padà nítorí pé òun lọ sọ pé òun ọ̀kọ̀ọ̀kọ̀ lọ́wọ́ kó tó lè di pé obìnrin yẹn máa máa kó lọ́dọ̀ ọkọ rẹ̀ òun ní oṣù nǹkan pè ní ìbárọ̀ àtọ̀wáyé yóò ṣe nǹkan oṣù lẹ́ẹ̀kan tí ó fi túmọ̀ pé kò ní gbé àtọ̀ àmì kan ní àmì tá a máa kó lórí ìlú ti bàlágà àwọn náà ti lè mú kẹlẹ lápá tó bá ṣe é dá àwọn akọ ọkùn tó bá ṣe àìdá àwọn ọkọ ọkùn àìdò sì ṣe yìí ọjọ́ nǹkan tó ṣe kó mẹ́rin ọkà nígbà tí èèyàn bá kọ lẹ́nu nígbà tó bá jẹ́ kó ṣe àìdò àìdò sì ṣe yìí ọjọ́ ohun tí ọlẹ́ obìnrin ó fi mọ́ wípé kò sí àtọ̀ alátọ̀ lára rẹ̀ tí ó fi lè lẹ́tọ̀ láti lè fẹ́ lórí eléyìí tó ní